Ayo, Adebanjo, the acclaimed Afenifere. Sir, ẹ eh, ní ẹ̀tọ́ láti la ọ̀nà fún àwọn ọmọ Yorùbá. Ẹ eh, dẹ̀ ní ẹ̀tọ́ láti la ọ̀nà fún àwọn ọmọ Nàìjíríà lápapọ̀. Sir, bá a ayọ̀ adébánjọ ẹ̀kejì ẹ kì í ṣe olùlànà fún àwọn ọmọ nàìjíríà ẹ rẹ̀ kì í ṣe olùlànà fún àwọn ọmọ yorùbá ṣùgbọ́n ẹ ní ẹ̀tọ́ gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè nàìjíríà láti tró support fún ẹni tí ó bá wù yín fún presidency so sir màá rọ̀ yín ni o pé kí ẹ jókòó ara yín jẹ́jẹ́ gẹ́gẹ́ bí elder statesman tí ẹ jẹ́ torí wọ́n ní ojú ni àgbàlagbà máa ń yá àgbà ò kì yánu sáà tí ẹ bá fẹ́ campaign fún labour party ẹ ní ẹ̀tọ́ láti campaign fún labour party ṣùgbọ́n ẹ ní ẹ̀tọ́ láti sọ ibi tí àwọn ọmọ yorùbá máa lọ àbí ibi tí àwọn ọmọ nàìjíríà máa gbà torí ẹ ń fi ọwọ́ lálẹ̀ pé Bọ́lá Tinubu ò lè jẹ́ president ẹ̀ ń fi gbogbo ẹnu ẹ fi ń sọ pé Bọ́lá Tinubu ò dáa pé ìmírí ni ẹ̀yin fẹ́ tẹ̀lé ìyẹn Peter Obi ẹ dẹ̀ ń sọ pé ibi tí ó yẹ kí àwọn ọmọ Nàìjíríà lọ nìyẹn ẹ kì í ṣèyàn dáadáa o pa ayọ Adébánjọ ẹ kì í ṣe èèyàn dáadáa sà ó yẹ kí ẹ jókòó kẹ máa jẹ iṣu àti ẹ̀fọ́ rírò tí ọlọ́jọ́ fi máa dé ni kò yẹ kí ẹ máa fi ẹnu láti fi tú nǹkan rú àbí láti fi ba nǹkan jẹ́ torí damage ti ẹ cause ní inú Nàìjíríà damage tí ẹ cause ní inú nàìjíríà òun ló ń lọ yẹn o ẹ̀yin àti àwọn ẹmẹ̀wá yín tẹpẹ́ra yín ní afẹ́nifẹ́re tí ó yẹ kí wọ́n máa pè yín ní afẹ́nifẹ́ tara ẹni torí àwọn kan pè yín ní afẹ́nifẹ́ ibi kí ni bọ́lá tinubu ṣe fún yín kí ni nǹkan tí ó ṣe fún yín tí ò bá kí n ṣe pé aláìmoore òun nìyí ẹ̀yin tó yẹ kí gbogbo àwọn ará èkó àti gbogbo àwọn ọmọ èkó tó yẹ kí wọ́n máa sọ̀kòlù yín ni torí ẹ̀ ń fi ọwọ́ lálẹ̀ ẹlẹ́yìn ni ẹ̀mí Bọ́lá Tinubu as governor òótọ́ ni ẹ̀yin lẹ́ mèkì as governor pẹ̀lú ìwà ìbàjẹ́ àti ulterior motive tí ẹ ní nípa resources Lagos State ìdí tí ẹ ṣe fi Bọ́lá Tinubu jẹ gọ́vnà nìyẹn ní ọ̀nà ẹ̀bùrú ní ọ̀nà ẹ̀bùrú ẹ dẹ̀ mọ ipa tí ẹ kó ẹ mọ ọ̀nà tí ẹ gbà láti fi fi Bọ́lá Tinubu jẹ gọ́vnà ní Lagos State ní ìgbà tí ẹ dẹ̀ mọ̀ dájú pé olóògbé Fúnṣọ́ Williams òun ni ó ní tíkẹ́ẹ̀tì yẹn tó dẹ̀ win primaries ṣùgbọ́n kí ni nǹkan tẹ́ ṣe ẹ pàdé àpò pọ̀ ẹ yí ìwé ẹ gbógun ti Fúnṣọ́ Williams ẹ fi Bọ́lá Tinubu jẹ gọ́vnọ̀ kí ni ìdí tẹ́ ṣe fi Bọ́lá Tinubu jẹ gọ́vnọ̀ Lagos State ṣèbí torí pé ẹ lérò pé ẹ lè control Bọ́lá Tinubu ni bọ́lá tinubu wá fi wọ̀nyí pé òun gbọ́n ju gbogbo ẹ̀yin afẹ́nifẹ́re lọ ó fi wọ̀nyí pé òun smart ju gbogbo yín lọ ìgbà tí ẹ wá rí i pé ẹ lè control bọ́lá tinubu ẹ wá yí ẹnu padà ẹni bọ́lá tinubu ò kì í ṣe èèyàn gidi ẹni kò kì í ṣe èèyàn dáadáa ṣùgbọ́n ẹ̀yin gangan Fáyọ̀ Adébánjọ ni ẹ kì í ṣe èèyàn gidi ẹ kì í ṣe èèyàn dáadáa torí pé ẹ ní Bọ́lá Tinubu control torí ẹ ní ẹ ṣe ń fi ẹnu túrọ̀ tó bá yẹ pé ẹ Bọ́lá Tinubu control ni ẹ̀yin ni ẹ bá jí gbogbo resources Èkó àbí ọ̀dọ̀ yín ni ò bá máa kó wá ṣùgbọ́n àwa mọ̀ yìí a dẹ̀ mọ̀ yìí pé nǹkan tí ẹ gbà lọ́wọ́ Bọ́lá Tinubu òun ló mú yín láti máa against ẹ̀ bísí àkàndé bàbá bísí àkàndé ó ti tú àṣírí gbogbo yín ọjọ́ tẹ bá rí nǹkan gbà lọ́wọ́ bọ́lá tinubu ẹ̀ kì í ọjọ́ tí ò bá ti fi nǹkan ránṣẹ́ sí yín ẹ̀ lọ́mọ burúkú ni ọjọ́ tí ẹ̀ bá rí nǹkan gbà ẹ̀ sọ pé ọmọ burúkú ni bísí àkàndé tú àṣírí yín ó ní olè ní gbogbo yín ó ní òpùrọ̀ ní gbogbo yín ó ní bọ́lá tinubu ló kọ́ létà ìgbé fún yín ṣùgbọ́n ẹ jáde ẹ sọ pé bọ́lá tinubu kọ́ ló kọ́ ẹ ní late ọbáfẹ́mi awólọ́wọ̀ ló kọ́ ilé fún yín ẹ ní late ọbáfẹ́mi awólọ́wọ̀ ló fún yín ní ilé ẹ ní ilé màmá yín òun ni ẹ tà ṣùgbọ́n ẹ jẹ́ kí n bèèrè lọ́wọ́ yín kí ni iṣẹ́ tí ẹ ṣe fún ọbáfẹ́mi awólọ́wọ̀ ní eight forty three ti ó fi fún yín ní ilé tí ó bá kí n ṣe pé resources ìlú ni late Ọbáfẹ́mi Awólọ́wọ̀ jí tó fún yín ẹdẹ gbà ẹdẹ ń lò ẹ wá fi ọwọ́ lálẹ̀ ẹlẹ́ẹ̀jà fún democracy ní Nàìjíríà gbogbo yín sẹ́ẹ̀tì yín ẹ̀yin lẹ bà ìlú jẹ́ gbogbo yín ojú òtì yín láti 1960 ẹ wo bí ìlú ṣe rí èwo ló sàn ní inú Bọ́lá Tinubu èwo ló sàn nínú Àtíkù èwo ló sàn nínú Òbí tí ẹ wá sọ pé òbítúárì ni kí àwọn èèyàn tẹ̀lé ẹ ní tìjú sá o ẹ ní ìtìjú mo sọ fún yín torí ẹ wà lára àwọn tí wọ́n bà ìlú jẹ́ ẹ jẹ́ rán yín létí Bọ́lá Tinubu tẹ̀ ń kọ̀ndẹ́mì yìí ní two thousand and twenty-one ìgbà tó dé láti United Kingdom ẹ̀yin lẹ kọ́kọ́ lọ sí ilé ẹ̀tẹ̀ lọ kí ẹ ṣe sọ́kọ̀ lójú pé èèyàn burúkú ni kí lẹ wá dé ilé ẹ̀ ìgbà tí ọ̀gbẹ́ni Bísí Òdùmákin tóun náà ṣaláìsí tí Bọ́lá Tinubu bá yín ní ibẹ̀ tó wá tẹríba tó kí yín kí ni nǹkan tẹ́ ṣe ẹ ṣe ránkàdédé fún ẹ ní your excellency ẹ̀yin náà lẹ wá jókòó lọ́jọ́ ìní lẹ́ ń sọ pé ẹ̀yin ò fọ́lò ọmọ ẹni ò kì í ṣe ìdí bẹ̀bẹ̀rẹ̀ ká fi ilẹ̀kẹ̀ sídìí ọmọ ẹlòmíì òótọ́ ni ọmọ àlè ló máa ń fi ọwọ́ òsì júwèlé bàbá ẹ̀ àwọn bàbá wa lẹ́kọ̀ọ́ wọ́n máa ń sọ ọ̀rọ̀ kan wọ́n ní ọmọ èkó játijàti ó sàn ju ọmọ àtọ̀húnìwá lọ òun ní pé bọ́lá tinubu jákujàku ó sàn ju emirin lọ ó dẹ̀ sàn ju gàbárí lọ èmi ni mo sọ fún yín pé bọ́lá tinubu jákujàku tẹ́rí yẹn ó sàn ju imiri ó dẹ̀ sàn ju gàbàrí lọ so ìdí èyí àwa ará èkó àwa ọmọ èkó agba bọ́lá tinubu tọwọ́ tẹsẹ̀ torí ìgbéga èkó òun ni bọ́lá tinubu fi dìde òun dẹ̀ ló fi jáde gbogbo tó dẹ̀ ń tẹnumọ́ ni pé sí lagos lagos state yẹn òun ló present bọ́lá tinubu ojú tìyìn torí pé ẹ̀ẹ́dì bọ́lá tinubu control ṣùgbọ́n tí ayé bá ń jáyé tí ìgbà bá dẹ̀ ń jẹ́ ìgbà bọ́lá tinubu á jẹ president lójú yín tí ó bá dẹ̀ jẹ́ lójú yín á jẹ́ ní ẹ̀yìn yín torí ẹ̀yin náà tẹnu ẹni last leg lẹ́wà ṣé irú yín ló yẹ kí ẹ jáde kẹ máa sọ fún àwọn èèyàn pé ìmírí ni kí wọ́n tẹ̀lé ẹ ní ẹ̀tọ́ láti lè support anybody tó bá wù yín ṣùgbọ́n kò kí ń ṣe ẹnu yín ni ẹ ti ń láti condemn Bọ́lá Ahmed Tinubu torí ó sọ ó lóun ló kàn ó ní Yorùbá ló kàn so àwa láti Èkó ìwúrí ni fún wa pé Bọ́lá Tinubu ó gbé orúkọ Èkó ga ìwúrí ni ó jẹ́ fún àwa kan ní Lagos State pé Bọ́lá Tinubu gbé orúkọ Lagos State ga tọ́lọ́n bá dẹ̀ fẹ́ ọlọ́run á gbé débẹ̀ torí ọmọ ẹni ò kì í ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ kí èèyàn fi ilẹ̀kẹ̀ sí ìdí ọmọ ẹlòmíì ṣùgbọ́n ẹjọ́ yín kọ́ ẹjọ́ Babangida ni tí ò ti mú yín pẹ̀lú àwọn sẹ́ẹ̀tì yín kó kẹ̀yìn sàgbà kí ni nǹkan tẹ́ ṣe ìgbà tí wọ́n pa Bọ́lá tọ́pa Délégiwá kí ni nǹkan tẹ́ ṣe ìgbà tí wọ́n pa Bọ́lá Ìgè ẹ̀rí kọ̀ọ̀kan ṣe sí i ti kú látìgbà tí mko ti kú. my pipo na di video na una new watch finish so una see wetin happen for inside di video alright my pipo i go like to end di video for here make una let me know wetin una think for di comment section and if una never subscribe make una subscribe so dat una no go miss any latest gist wey i dey upload una bye bye till i come on our next time bye guys guys my next video bye guys